gbàù láriwo táwọn èèyàn gbọ́ nílùú mcallen nípínlẹ̀ texas lórílẹ̀‐èdè amẹ́ríkà ní ìjẹrin ìyẹn ọjọ́rú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún ogún ogún ẹ̀ta ẹ̀rù bà wọ́n ará ibùgbé mcallen torí wọn ò mọ ohun tó ṣẹlẹ̀ àṣé àpáta òfurufú kan ló ráyè wọ ojú òfurufú ilé ayé. Um, I want to say that yesterday as the meteorite struck in the vicinity of Mission, Texas, approximately 10 miles west of McAllen. This meteorite was detected by our air traffic control in Houston and I was then notified. Um, some residents here obviously being very concerned with the loud boom and with the movement of the earth. I want to share that we are grateful that everyone is safe. Nígbà tó padà yá làwọn ará ibùgbé ibẹ̀ gbé àwọn fọ́nrán kan jáde táwọn kámẹ́rà tí wọ́n so mọ́ ara ilé fún ètò ààbò ká sílẹ̀. Àwọn fọ́nrán yìí ṣe àfihàn àpáta òfurufú náà lójú òfurufú ilé ayé àti ìró rẹ̀ nígbà tó balẹ̀ gbàù bápàtà òfurufú náà ṣe wọ ojú òfurufú ilé ayé ó bẹ̀rẹ̀ sí ní jóná ìjóná rẹ̀ yìí làwọn kámẹ́rà ká sílẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ gbàgbọ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé ìró tí àwọn èèyàn gbọ́ wáyé nígbà tí eré àpáta òfurufú náà kọjá eré ìró tàbí nígbà tó fọ́ sí wẹ́wẹ́ di àwọn àpáta àtòfurufú rọ̀ wá àwọn àpáta òfurufú máa ń já wọ ojú òfurufú láti ìgbà dé ìgbà kódà àwọn ni a máa ń rí tá a fi máa ń sọ pé ìràwọ̀ já bó tilẹ̀ jẹ́ pé àkọsílẹ̀ wà pé àpáta òfurufú ti pààyàn rí kò wọ́pọ̀ kí àpáta òfurufú pa àwọn èèyàn ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ ti ń bá wa bọ̀ látọjọ́ yìí kí ni ìyàtọ̀ láàrin àpáta òfurufú àti ayépínísín